àwọn ọba tí ó sànù wa ó ti wá ní ẹ̀gbẹ́ ìyà ó ti sànù wa ó ti wá ní mùsùlùmí ó ti wá sànù wa ó jẹ́ kí ọmọ bá ti ọdún fourteen thirty nine ti àwà nínú ẹ̀yẹ jẹ́ kó bá wa láyé ilé ìhàánú kan látọ̀dọ̀ ọlọ́run ọba ni ọlọ́run ọba ni kó lè fọ́n lè láàrín ọ̀dọ̀ àmọ́tò yìí ọbí náà lè kàkàlì yẹ kúrọ́fù wà fẹ́rẹ̀ mi máa yẹ jùmọ̀ àwọn. kẹ́mà rí àwọn bàbá wọn wà sùn pàṣẹ fún yín nílànà tẹ̀sẹ̀ kẹ́ máa rí jẹ́ lẹ́bí rí ìgbé tọ̀ àánú kọ́lọ́tọ̀dọ̀ ọlọ́run ọba ilé àjùlọ kan ọlọ́run ọba fún wa yìí tó ti jẹ́ kúrò mọ́tọ́ Allah subhanahu wa ta'ala ó tún wá sàánú Ramadan ti ọdún yìí àbí ọlọ́run nínú Ramadan náà ní àárí àti àárín àti okun rẹ̀ kọ́mọ̀ jẹ́ kó sẹ́yìn wa kó wá sàánú wa kó Ramadan yìí gbà nígbà tó ti dé ìdíwọ́ ní tiwa àwọn ẹ̀kọ́ àti oríire tí ọmọdé ọ̀nà máa ń kó wá tọ́lọ́ kó má jẹ́ kó fò wá rò. Ìgbé láì tààlà àtọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́ àgbẹ̀ fún àmì wa sọ́lọ́ wà wọ àlè wọ̀sánlá àwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí wọ́n bá ti fi rẹ̀ tí bá tó ń tọ́jú ọ̀nà àwọn sọ̀hábà yìí náà. Àmì ọlọ́run nínú àwọn rẹ̀ ó ti àwọn náà nìkan nínú àwọn

fún àwọn gbọ́dọ̀ bí àti kọjá na bí ní ya nígbà tí àwọn ẹlẹ́ẹ̀kẹrin àgbẹ̀dá tó na wọn àǹfààní fún àwọn ọ̀yá tí wọ́n jẹ́ pé wọn láǹfààní àti báwa bẹ̀rẹ̀ nígbà tí ẹ̀kọ́ yẹn lọ àtijọ́ ọ̀rọ̀ nínú àmì rẹ̀ kó jọ kó fún aláǹfààní kó já lè tí ọ̀pọ̀lọpọ̀ súwárù ní ọmọ bẹ́ẹ̀ lè tẹ́lẹ̀ bí ń gbẹ ní ọkàn mi kọ́nà kó ṣe náà fún wa bẹ́ẹ̀ àwọn أبلا تعلق البر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ náà ọba tó jẹ́ pé olùkẹ́ náà ló sọ. ọba tó jẹ́ olùgbé ọ̀rọ̀ kalẹ̀ tí ó mọ̀ ṣe ọpọlọ tí bá ń wà. ọba ó fẹ́ fi sọ́ra tó àwọn ìmọ̀ àti àwọn ìtàn ìgbésí ayé àwọn tí wa kó lè jẹ́ ibra lè jẹ́ tí àwa náà

torí pé ẹni tí wà tó dá parí sára nẹ́bí ara nẹ́bí rẹ̀ wà. nínú ẹ̀dá ara ọba kọ́nà ọba dá ẹni tó ní wà tó dá tó tà nẹ́bí títí tọ́lá wa tó máa ń wọ sọ́lá mọ́ ayé. Tẹ̀lé في العالمين إلى ما nínú àwọn àlàyé tí a ti ṣe síwájú ó ní àlè pé fàtòlù kọ́lá sọ́ra àbàkíyà ni nínú àwọn sọ́wárò ọlọ́run wa subhanahu wa ta'ala tó fi ń sọ ẹ̀kọ́ tó pọ̀ fáwọn mùsùlùmí nípa ẹbọ àti àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ àti ìbálò wọn báwo ni a ti báwọn tí wọ́n fi ní pé irú tí wọ́n bá wà. báwo ni a ti báwo tó jẹ́ pé a pè wọ́n sí mi dáadáa táwa wà nínú ẹ̀ tó àyè jẹ́ kan nínú àwọn tó wà náà. ọlọ́run bá wá ní mọ́ọ́n. ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìṣesí ẹ̀ a máa búra pẹ̀lú tó bá wù nínú tó dá. àwọn èèyàn láàbùjọ búra mọ̀ntánà hálìfà ọ̀gbìn àpèkùnbìlá àwọn èèyàn láàbùjọ búra pẹ̀lú tó àkọsí ọlọ́run ọba òun ní ka ń pè jẹ́ pé òun ló gbogbo nǹkan ó ní kápá kó dájọ́ pẹ̀lú tó bá rò ọmọ ni ọmọ rẹ̀ kọ́ ọmọ sọ pé òun fi ó káàbà táwọn ga ọmọ fi káàbà ó ní fi káàbà ara a lè sọ yí pé mo fi olúwa tó ní káàbà ìjọba فليعبدوا هذا البيت قل اهتمي قل فليعبدوا رب هذا البيت ربا قل لي من لجدع ويا مثل ولو حجر يوم يوم معاشر طب يا قاسي جو طب يوم اتاكي هو يوم في الله تعالى فإن أعضاء قدرة هون المخالفات المخالفات الأقدية المخالفات الأقدية في الحج والعمرة كتاب تجد ما شاء الله جميل ó ní àwọn iṣẹ́ tí àwọn èèyàn máa ń ṣe tó tako ẹ̀kọ́ ẹ̀sìn Islam nígbà tí wọ́n bá wá ti hajj àti umra ìkẹ́lẹ́ ní pé ẹ̀rí ẹlòmíì pápá ní Nàìjíríà pápá ní Yorùbá ẹ̀rí ẹlòmíì yóò mọ aṣọ rẹ̀ láyé wọ̀ sínú ìlànà bí wọ́n ti ń ṣe ní káàbà yẹn náà ni wọ́n ń ṣe ní lọ́gbọ̀ sọ̀rọ̀ rawdatun min riyadil jannah láàrin gbígbàgbà níbi sallallahu alaihi wasallam àti ilé ànábì ayé sàálẹ̀ ànábì wípé ẹ̀mọ̀ yìí pé ilé ànábì náà ni sàárẹ̀ rẹ̀ abẹ́ẹ̀kọ́ ọlọ́run subhanahu wa ta'ala kò nípa ànábì kan àyàfi sí ibi tó nífẹ̀ẹ́ sí kọjá tó bẹ̀rẹ̀ wọ́n tù nínú kọ̀ọ̀kan ìgbàlódé yà nínú àwọn kọ̀ọ̀kan ibi tí wọ́n bá kú sí làámọ́ tí wọ́n sí. Nígbà tó sọ́kà ní wọ́n sọ láàrin ọ̀sán náà ibi tí ayé wọ́n ti fi hàn náà wà tó kéré náà lójú. Ọwọ́ sọ pé láàrin mímbà àti ilé ìwò àti sọ́kà àbàtà kan bẹ níbẹ̀. Àyè kan bẹ láàrin méjèèjì yẹn tó jẹ́ kí àbàtà kan nínú àbàtà kan náà. Ó dàbí àwọn ọmọ ìjọba sọ wípé inú àdìgbẹ́ náà ni wọ́n ti gbé àyè wá

àfa àwọn èdè sí ẹ̀rí wípé tó bá ti fẹ́ parí ẹ̀kọ́ pẹ̀lú ọ̀rẹ́ yóò mọ̀ tó bá ti tàbí àgbẹ̀rẹ̀ wọn ní kí ẹ̀rọ abẹ́rẹ́ abáka ẹ̀rọ kí ó ní gbé wọn là kàá bà àwọn tó ní. àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀. wò pé ni àwọn ti fẹ́ kọ̀lẹ́jì àwọn yòó ọ̀sẹ̀ pé afáwọn àwọn òkú bìtẹ̀ ní pé àwọn òjìlọ bá afá yìí ní oúnjẹ àwọn òwà lọ rèé gba táwọn wá lọ́dọ̀ rẹ̀ àwọn lọ rèé ka kúrò àtọ fún wọn lẹ́nu tó wá ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ lọ́dọ̀ wọn. fa àtàwọn ìyá wọn kọ́ àwọn ọ̀rẹ́ ìjọ kan látàlẹ̀ kan báyìí ó dà wà hàn. ó ní ọ̀nà tọ́lìbà akẹ́kọ̀ọ́ rẹ̀ wọn. àbá náà ká àbá àwọn ọ̀sánmọ̀ ìlànà wàhálà bá bọ́ sí sọ́ra tó lè rí ìlànà ẹ̀kọ́ yìí. Ọba kò wá dé bí fọ́lá mùdú rọ́bà hádà lẹ́yìn lọ́wọ́ ní

ó wá bá mi ó wá kọ̀ lẹ́ẹ̀tì àkókò mi. nígbà ìgbà tó náà sọ pé bọ́lá yàgùn wà rẹ̀ bẹ́ẹ̀ ó ilé ilé síbi ìyẹn mọ̀ sí tó ṣe kí ló ilé. wa dé ilé àwọn ẹni rẹ nínú wọn ni wípé wọ́n yìí ṣe àtàkàbọ̀ ìṣègbéraga àmì ẹni tó ń gbà níwọ̀n àwọn ìsọ̀lá àwọn àrùn ọ̀sán lẹ́nu kẹ̀kẹ́ mẹ́sàn-án ó ti parí pé ìgbàtà ń pè ní ìgbéraga bákòrò làákì ọgbọ́n tó nà. oríkẹ́ kó orí òdodo náà ti háàdà wọ̀ hàn òdodo ilé kòkó wá wò pé sí ẹnu lágbájá ni ìwà ṣẹ́wọ́n ẹni ó tẹ̀wá káàtó kó dòdò jẹ ní tẹ́lá báyà jà gbọ́. tó ní àkọlẹ̀ dùn tó lè ní ìwà nígbà tí mo parí tí mo parí jáde àgbẹ̀kẹ̀ wọ́ọ̀sì láyé kàná wọ́n ti bá wà bá wà. torí wípé kò sí ẹni tí ọlọ́run ọba tí ò lè tó òdodo sẹ́nu rẹ̀ wà á lè tó nàti wà jọ̀nà yàdúrú ma alhaki àyùkò dáa àwọn onísúnà ibi tí òdodo bá ti wà ní wọ́n ṣe kí ni àbẹ̀rẹ̀ wọn bá lọ. wọ́n ń wo amọ́mọ́ òdodo amọ́mọ́ àwọn èèyàn pẹ̀lú òdodo ni àti ń mọ òdodo pẹ̀lú àwọn èèyàn. náà àmọ́ òdodo amọ́dá àwọn òdodo pẹ̀lú lókè إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله أن يقولوا أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم إنما كان قول المؤمنين الذين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المؤمنون أفواد يا خليل أفواد دار àbúrò àtàwọn ọdún bẹ́ẹ̀ ó ti di wọ́n bá ọdún bẹ́ẹ̀ ti lẹ́nu orí pé tọ́lú ìbò aláàbá kàkà sí kí ni ó ti tù wá. àgbèyí ti dáwọ́ lórí pé ọmọnìyàn a ò na-ebura pẹ̀lú tó àtọ̀ sí Allah subhanahu wa ta'ala. ṣùgbọ́n ọba tó dá gbogbo ẹ̀ ó láǹfààní ó lẹ́kọ̀ọ́ gbogbo ahụ, náà ló ọba tí sí wọn ti wọn tí a sì nínú àwọn ọmọ pé ẹ mọ̀ jẹ́ àdára wa láàmú àwọn hurufu àmọ́kọ́tọ́ àwọn ará àkójọ ọlọ́run ọba subhanahu wa ta'ala kọjá wípé ó fi wọ́n bẹ̀rẹ̀ àwọn súwọ́rọ̀ Qur'an wọ́n yọ wọ́n látara hurufu tìjà ọyọ ọba nínú àkùrá ọyọ mélòó ní àràfi lábá méjìdínlọ́gbọ̀n ọlọ́dún ṣùgbọ́n ọlọ́wọ́ bá wá yọ mẹ́rin láti bẹ̀ ọjọ́ lè lórí ìgbàdì mẹ́rin láì náà ni ọlọ́wọ́ ọba ló fi wá bẹ̀rẹ̀ àwọn súrà káàkiri náà tó wà. láti àti àrẹ ìlànà tó fi kẹrẹ gbẹ gbogbo òwúrú tọrọ tàbá ọ̀ní jẹ èyí tó para òní èyí tó para òní ti náà tó bá ti mú àrẹ ìlànà ti bá kọ́ra tàn ìyá àlìmọ́ àlìmọ́ òògùn náà. so alif laam alif yóò ti mu papa mi bàbá gbogbo orúkọ tọ́wọ́ bá ti bẹ̀rẹ̀ fún àbámu bẹ́ẹ̀ lánàá. Allah subhanahu wa ta'ala o fi àwọn àràfi àwọn onímọ̀ sọ wípé o fi àwọn àràfi yìí bẹ̀rẹ̀ àwọn súrà yẹn akọ́kọ́ ni yóò mọ ẹ ti نعم سورة عارف لأمين بابقة abẹ́ka súra káàbà ayọ̀ àìsàn abátọ̀tọ̀lá wípé àwọn orúkú yìí tá a bá ti ní bẹ̀rẹ̀ súra yóò mọ̀ jẹ́ ọkọ̀ fún súra rẹ̀. àwọn kan sọ wípé aláwọ̀ subhanahu wa ta'ala ó fi ṣe ìjẹ́ àdúró nílò Qur'an. èyí lọ fi ti gbà tó tẹ̀wọ̀n yìí pé ọlọ́run ọba ó fi tú ó fi àwọn nǹkan yìí ó fi ṣe ìtajà ara báwọn ṣèbèrè nípa wípé Al-Qur'an yìí látọ̀ sí bẹ̀rẹ̀ ìtumọ̀.

kí ni wọ́n fi ya alùpùpù yára ni abẹ́ẹ̀kọ́ alùpùpù yìí báyìí náà ni ń lò sábà fi wọ́n orí kí á ìsìláàmù ló dé lábà. wọ́n sì nígbàgbọ́ nínú ara wọn pé àwọn gbére àwọn sì lọ ọ̀rọ̀ sọ. ọlọ́wà ni a fún yín ìtajà ara nínú àtọ̀ àmì iṣẹ́ ẹ̀sìn mọ̀ ṣe pàtàkì ẹ̀rọ fún kí pé wọ́n fi

وادعوا من استطعتم من دون الله àwọn àfa àkọ́kọ́ tó bá lórí tí wọn wọ́n ní àwọn òrùkù lọ́pọ́pá àrí àìmọ́ rẹ̀ ní mọ̀sàtàrù náà bíi nínú àwọn àmọ̀tẹ́ wọn tó kópa ara rẹ̀ nìkan òun nìkan ló mọ̀ ẹ́ ló jẹ́ kí àfa àwọn àbúrò àti ìṣèjì ìkọ̀rọ̀ gbàrà àjù àti ọmọ àwọn kọ̀ọ̀lá fà náà ẹ̀ wọ́n dàbí tọ́ àwọn

ọba tó ṣe ìjáàzù yẹn nínú àpò àn tẹ̀pẹ́ lónà àpò kẹ́ni yẹn ó fún wọn ní àpò méjì méjì ó fún wọn ló mẹ́ta ó fún wọn ló mẹ́rin ó yà fún wọn ló márùn. ní àwọn àwọn àfihàn kan yẹn fún wọn pé ẹ̀dùn wò ẹ̀dùn wò àyè àìmọye irú ẹ̀rọ ìdàgbà bá ti ń takura nínú ọmọdé àmọ́ rí àwọn àyàfọ̀ wọn. ọlọ́wọ́n wá nínú ọ̀rọ̀ ó fi mọ́ mi náà búra wọ́n kọ́ lẹ́nu ọ̀rọ̀ yẹn kúrú. wọ́n ti tẹ́lẹ̀ mi wọ́n bẹ́ẹ̀ yẹn kúrú. òun sì tún fi yẹbi kára fẹ́ lọ pẹ̀lú ọjà àbàwò kòlàfà àfọ igbe nọ́ọ̀sì ọlọ́wọ́ bá fi ntọ́mọ̀ búra ẹ̀gbà tó igbe ọjà àbàwò kòlàfà ní ìgbà ọlọ́wọ́ bá ó kó ìmọ̀ àwọn òrùfẹ́ fọ́lọ́ ara rẹ̀ bọ́kára fẹ́ lọ pẹ̀lú àwọn tí wọ́n sọ pé a tu bẹ́ẹ̀ tá a bá rí nǹkan tó ṣe é tu àwọn ni wọ́n wá lọ mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ wà afáwọn alùmọ́mọ́ àlùkò tó lè ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ sọ nígbà táwọn tí wọ́n ń ṣàlàyé ẹ̀ jawab ọ̀nà ni tí a lè fi jọ ẹni tó bá mọ ẹni tó bá rí ìgò tàdá yìí ìgò yorùbá àbí tí ọba jìnà tó ọba mọ yẹn ọba ọba mọ yẹn ọba àwọn kejì àwọn o àwọn kejì wọn máa yọ ọmọ kí ní la ó ní àbá àwọn àkókò lè sọ wípé ìtí wọn ìtọ́jọ́ wípé tààdá alẹ́ wa nínú ẹ̀ tí a lè fi gbègbè bọ̀ láti fi kan nǹkan wọ́n lè rìn lónìí. wọ́n ti bá àwọn ọ̀gá mi pé wàtá wọn kò ní pè nìyí mò náà sábà wọ́n tó wà bá sọ pé nọ́ọ̀n wọn ni kọ́ lẹ́nu wọn náà yẹ sọ ọ̀rọ̀ ọba ni òun fi lónìí àti gbègbè wọ́n kọ̀ lẹ́nu àti gbègbè wà náà yẹ sọ̀rọ̀ àti jíǹkọ́. ibe ụkọ adịma gègé kọ́lá ló wà láàrin àmọ̀ tó gègé gègé jẹ́ ọ̀tọ̀ kíkí ni gègé ò wọ̀ nú ẹ̀ kọ ó tún wá dàgbà wá sùn fàánù yìí wọ́n dàgbà wọn kò láfà olówó àtàlẹ̀ olówó fọkànbalẹ̀ bíi pé tọ́ àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan inú ọmọ tó gbà lérò lérí ẹ̀ ṣùgbọ́n ẹ̀kọ́ ta lè mú bẹni tó fi ṣe ìtajà ara àti ìṣe ìmọ̀ fáwọn òṣèlú pé kùránì yíyàtọ̀ fún ọ̀sẹ̀ ìtàn ẹ̀rọ àwọn oríkọ̀ ojú bẹ́ẹ̀ lọ́kọ̀ àgbà nígbà tó jẹ́ pé ẹni tó bá ń kọ́ lábára dáadáa kùránì yàtọ̀ sí lábára pé ọwọ́ rẹ̀ tó ta قويت على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض Àkùránì ẹ̀ ṣe ìwé kìí ṣe ọ̀rọ̀ tí ẹ̀ṣẹ̀ máa ń sí gbogbo ti gbọ́lá bá mo pariwo ojú olùkọ́ ìbàdàn orí ẹ̀. Àgbẹ̀dùmọ̀ ó lọ ka kí ni ànágbèbè ti sí àwọn àbàlẹ̀. Kí ni àjọyìn àwọn sára ní ilé àgbẹ̀bẹ̀ sàrà? torí pé o lè kó sínú àìmọ ẹgbẹ̀rún àfikún lórí ìjọba tiẹ̀. ó lè jẹ́ pé tó ń fi ẹ̀rí ní òde lábára ibi tó ṣe sílẹ̀ wọ́n náà fà á tó lọ. ọ̀rọ̀ ọba wa ni wọ́n. ọ̀rọ̀ ọba ni òun búra pẹ̀lú gègé àti tó ń kọ. àwọn onímọ̀ wọn ni gègé èèwọ̀ ni. ṣé kọ́lọ́mù tí ọlọ́mọ ọba tó fi kọ́ nǹkan nígbà àkọ́kọ́ ṣe. àwọn olùbàkọ́lá kan mọ́ àlùfọ̀lọ́. فقال له اكتب قال يا عبدي ما اكتب قال اكتب مقادر كل شيء ṣé kálọ̀mù yẹn ni wípé ọlọ́run bá ń gbà ǹjẹ́ tó kọ́kọ́ já onígbẹ́ wọn já gègé ọmọ ní kọ́ máa ṣe kí ọmọ àkọ́ ọmọ bá dábì dùgbé ọdún kí ni kí n kọ́ ọlọ́run bá mi ó ní kọ́ kẹ́dàrà gbogbo nǹkan tí ó mọ̀ sílẹ̀ nínú ayé bá a ṣe jókòó kọ́lá bùdù kọ́ lè gbé ìdìbò àti lè.

gbogbo gègé débi ìtàkùn mi gbogbo lánàá. apákan sọ wípé kọ́lọ́mù tí wọ́n fi kọ kádàrá nígbọ̀n àná ìní ọlọ́run ọba fi gbúra. apákan sọ sára gbogbo kádàrá tí bá ti lè kọ̀ nkiri torí pé ní tí ọlọ́run fẹ́ mú jáde níbẹ̀ ó náà ní ọlá àti àpọ́nlé àti ìrètí ń bẹ fún ẹ̀kọ́ kíkọ. wàhálà kan.

ó ní kẹ́lí fàlà àtẹ́bí ọ̀dà kẹta bá sọ wípé wọ́n mọ̀ náà làbára náà tá a bá sọ wípé kọ́lá mùtí wọ́n sọ kọ́lá àránjó ní ọlọ́run bá ń sọ ẹ dáko gègé tí wọ́n fi kọ́ àbò ọlọ́run kọ́lá gègé tí àwọn àfa àwọn òlàmọ́ àwọn tàbá sínú wọ̀nyí tó ń àǹfààní fún mọ̀ ìsàmì báyìí àwọn gbogbo kálámù pátá tí wọ́n ti bá fi ń kọ́ nǹkan ọlọ́run ọba ó ṣe àpọ́nlé ẹ̀ tó ti dojú wa. ìlọ́run ọba subhanahu wa ta'ala ẹjọ́ orí àlẹ́ ẹ̀kọ́. Naam. alẹ́rìí alẹ́rọ̀bì nìkọlẹ̀ ọba ààrẹ tó jẹ́ pé fi pẹ̀lú tátàdá ìlànà àfàgùsọ yìí lẹ́yìn tí ọmọ nìyẹn bá di ayé tó ní làákà ìtòrí yẹn ọ̀gá ọba lè ṣe ìfúnnikọ́ nǹkan gbogbo ìmọ̀ láyé bá mọ̀ tí bá ti gbogbo ọmọ kò

mùjàlábàt wọ́n kọ síra kọ́kọ́kọ́kọ́kọ́ ilé àìmọye tí àwọn àpá ọlọ́dọ̀ yìí pé tí wọ́n fi kúrò láyé kò jáde nínú láì dùn. Nígbà àwọn ń kọ́ kí ló sẹ́kù fún wa. wọ́n á tó ọwọ́ àwọn kò fáàmù ní kíá ní kò láti lè lórí wọn ọ̀dọ̀ àwọn olùrà àwọn òṣìṣẹ́ tó ti mọ̀nà. tí wọ́n bá kọ́ ọ́lẹ̀ yóò fi wàhálà òfin dé bá wa ẹ wá fọ òye gbé pé àwọn tí wọ́n kọ sí àwọn ìmọ̀ yìí tí wọ́n ó láti kọ̀ kẹ́ báyìí. ó sọ pé bí àárín náà wọn ló lọ sí òfin lé kọ̀ọ̀kan ní o àbí agbára wọn ló fẹ́ lọ sí òfin lé kọ̀ọ̀kan ìgbà ilẹ̀ kó wàá gbọ́n ọ̀gá à ah, ilé ìfẹ́ gba agbára fúnwà fúnwà ìsàmìlẹ̀ àwọn ọ̀gá ìgbà yìí. ìgbà ọlọ́kọ̀ọ́ba subhanahu wa ta'ala bíbúra tó búra pẹ̀lú àlùkọ́lá mìíràn ó ṣe pàtàkì ó fi ṣe pàtàkì kọ́là wà mẹ́rin sòwò ó fi ṣe pàtàkì sí kọ̀ǹkẹ́lẹ̀ àjẹ́ ìpínlẹ̀ nǹkan tá a múnà mójútó níjó tí a rà lórí ni pé

òun náà ni ọ̀rọ̀ tí àwọn kèbèrè tí wọ́n ń hun nípa ànábì wa sọ́lọ́lá àlọ́sọ́lá wọ́n ń hun ète àwọn ọ̀tá wọn kò sí gbogbo gbogbo ògbà lọ́tà ó máa ń wètè gbogbo ìjẹ́jú ọ̀tá ẹgbẹ̀já lọ mọ̀jọba àwọn ọ̀tá yẹn sí ni ìgbé kọ́ ọ̀gbà ìjà wa bàbá ilẹ̀ ìjà fi rárá o ọ̀tá ètò gbogbo ẹ̀dá tó bá gba ẹ̀tẹ̀ lérí ń gbé ọ̀tá àwọn tuntun ni ó gbé tẹ̀ ó ti gbẹ́dọ̀ mọ̀

ọlọ́wọ́ bá ń búra ó ṣe lè tó sì fún wọn wípé máa dị tàbí ní ẹmẹ́sọ̀rọ̀ bí kàbí mẹ́jùmọ́. Ìwọ ọba tó ṣe ọ, bó ń sọ àlùkùránì kalẹ̀ ọ, èé ṣe wèrè, ọ̀yà àyàn ní wèrè. Ìdá fún sọ̀rọ̀ ń tí وإن لك لأجرا غير ممنون ìwàlẹ́kọ̀ọ́ wà ní a sàn wà mẹ́bí sọ́lá

ọwọ́ lẹ́sìn rẹ̀ lẹ́ máa mẹ́rin láwí pé ìrọlọ́wọ́ ni mẹ́ àìsàbí ní mẹ́tìláṣí àmẹ́jìrín. Ìkà àwọn bàbá àwọn ọba tó kúrò àrẹ lórí ní pé àmẹ́bí yóò ṣe rere tó bá wà lọ. Ọrùn tí àìtó mọ̀ pé ó ṣe rere ní pé ẹ̀sẹ̀ tó lágbára ń bẹ fún ọ̀rọ̀ ọba tí ò ní lópin. Wà ní nǹkan ẹlẹ́ẹ̀kejì tọ́lọ̀ ọba tó kúra lẹ́lẹ́rí orí pé wa ìmẹ́kàlà àrà àkóṣìlà rí àti pé wa nẹ́bí ìwọ wà rẹ̀ dáàbò tó bá jẹ́ wípé wéèrè ni ọ́ ni tó wà rẹ̀ yọ wà àwọn ẹ̀dá òǹtẹ́mìtẹ́ láti ní àpèjẹ ní ni wà rẹ̀ Bàbá àtúntò ọ̀bọ̀ òun sọ pé wà ní lẹ́kàlà fún kúlùkì náà rí. Bẹ̀rẹ̀ bí àwọn ẹ̀mọ̀ nínú ìsìnlẹ̀ ayé àtà akọ́ òní gbé nínú àfúnmá ọ̀lẹ̀ kọ́mta. Abẹ́ẹ̀kọ́. Wọ́n sọ pé àfúnmá ọ̀lẹ̀ kọ́mta nílẹ̀ rẹ̀ ni vú. Tó kò sí vú tó lè Ọjọ́ bu ọ́n ní

àwọn àbúrò ìmọ̀tẹ̀ tó lọ ọba kò sọ bẹ́ẹ̀ ní fún what is an option wípé ibi tí wà lọ́pọ̀lọpọ̀ gbóòkúrò lọ́pọ̀lọpọ̀ oníwà dáadáa ni ó lè dọ̀la wà àyíká ìwà ìwà nígbà ẹ̀ńtà ti mọ̀ wípé ìwà rẹ̀ dá ó lè dọ̀la wà hàn wà tá ìwà sẹ́kù ní pé ẹ̀mọ́jà fúnra wa ìmọ̀ olùdó wa kí ìtọ́jú náà o wà ní nàkàrà àlá. ibi tí wà tó da tó parí sí ọ̀nà ló wà. òsì lè di ọ̀la kó yí padà. o lè dọ̀la táwa ní wa abẹ́rẹ́ ìgbà wo ó ga o ẹ̀ka ọ̀gá olùbámọ́ ẹ̀fọ́ ó sì tó wọ́n bá ti dánwó ẹ̀yẹ̀ sí ẹ̀yẹ̀ rẹ̀ ṣe wọ́n ní wọ́n wà ní mẹ́rin.

لعلى خلق عظيم Adìsọ́ ọ̀sọ̀lọ́sọ̀rọ̀ nípa àwọn àmìwà Màhámọ́dúdú àpèsí tí ó di ìjẹ́jọ́ àrí orí ìjà lágbàrá wà lórí ọ̀làwà àwọn. Asọ́nù pé ọ̀rọ̀ tí àwọn bá sọ nípa ìwà àmẹ́bí ìwà àmẹ́bí. Ìwà àwọn àbọ̀ nípa kí ni túmọ̀ kúlù? Bọ́lá ọba tó sọ nínú àyà yìí, apá ọ̀rọ̀ méjì náà ni àwọn àbá sọ onígbẹ́ adẹ́gbẹ́ wà ìsinẹ́ká láàrá bíìlì n'ala ẹ̀sìn tó dáa pé tupu tupu tó tó tó di pé tó ọba yóò gbà òun náà lọ́wọ́ tó wọ́n ṣe ayé máa bá al ya al

má dàbá wọn. Yóò mọ̀ fún ọmọ kéńgbé. Ìwé ẹ̀rọ kẹgbọ́ o, kí ó lọ kọ́ yóò, ọlọ́dà mọ̀ ṣẹ̀ṣẹ̀ lóòótọ́ o. Ó náà fọkùn mi lóbìnrin o. ينفعك علمي ولم يضررك تقصيري ينفعك علمي ولم يضررك تقصيري ينفعك علمي ولم يضررك تقصيري يا خذ العلوم إما لتوم كيفك ويقع صوت في عمل أفضل ذاته كيف يتم لها أرى وميرو أرى ما شاء الله ndị àwọn ọ̀sìn tó rẹ̀ ẹ̀rẹ́ lọ́mọ sí ẹ̀rọ sí ẹ̀yẹ ìdí ìwà sọ́lá yìí. Yàwó bá kàrẹ́ ní ọ̀rẹ́ yẹ̀bọ̀ ọlọ́mọ̀tò wà bẹ́ẹ̀. kúlùkùrù alukur'an ìyàwó ànábì ní gbẹ́lẹ́ ànábì jẹ́ ẹ̀fọ́ wà lọ́sàn. ó ní ìwà ànábì jẹ́ dẹ́ kur'an bí wọ́n ti sọ ń báyìí náà ní mú lè àfihàn ìsọ̀rọ̀ àkójì ọmọ ìtàkùn àti mọ́nà ìsọ̀rọ̀. gbogbo ọdọ́lọ́ ọmọ fún àmàlẹ́ fàáta ọdún ẹ̀yẹ ti kọ́kọ́ rí ìfẹ́sí ìfìṣe ẹ̀ ẹ̀rọ àkùtẹ́ eléyẹ tó ń kúrú àjọ̀dù. wọ́n ti pàrọ̀ wípé kẹ́kọ̀ọ́ أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا Ẹni tí a lè wò láwòkọ́ sí, onímọ̀ fẹ́ pé èèyàn rí ìlàpàrà ìlàpàdà lára rẹ̀. tó ló sọ pé káàkiri tó àwọn ẹ̀yìn oní tó rẹ̀ yìí lẹ́nu mọ́tò àwọn ọjọ́ tó lẹ́nu ara rẹ̀ lórí dé ẹ̀wọ́n ti bàbá ẹ̀ òfin ti tẹ́lẹ̀ yẹn ìgbà owó wọlé mọ́. أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب فلا تعقلون. الله يبارك تعالى واحد. واتق قولنا بأعمالنا. Ntí àmì tí àwọn àyíká sọ yìí ó lójú àpá àti àlè sọ bẹ́ẹ̀. Ibẹ̀ wọ́n á bèèrè àwọn ọmọ pé kí ni ìwà ọ̀sán obìnrin ìwà sábà wa ní tí wọ́n ń sọ ẹ lẹ́nu wa áà ah, lọ́dà láàrin ẹnu rẹ̀. yàrá ìṣàlẹ̀ olùkọ́ wú àlùkò à ìwà àlẹ́bí tó ń sà fún ilé ìgbọ́ ẹ náà ó dàbí wa. ọ̀rọ̀ méjì ta lórí bára kólò ní wà nìyẹn wà ìmẹ̀ká là àlẹ́ àbúrò náà. ẹni ọlọ́bìnrin ṣe kéyì báwo ni ìwà kólókùtà gbọ̀ pé ìwà làmọ̀ sílẹ̀ rárá àti ẹ̀sìn níbo ni wọ́n àtọ́jọ́ má bàa bọ́ sí o àbí wàfáàní. ẹlẹ́ àkọ́kọ́ ni ẹ̀sìn ẹlẹ́ òfin mo ní ìwà ti dínú ẹ̀sìn gbogbo àrùkárùn Islam pátá wọn lọ́rùn ìwà mi ní ẹ̀sìn ẹjẹ́ àwọn láti ní ojúkó láti ojúkó bí ẹ̀yìn sàrẹ́tẹ̀ àsọ̀rà ìnà tẹ bá ti kírun dáadáa sẹ́ni lọ́dún fàṣẹ ọ̀tọ̀ọ̀tà yóò mọ eré lẹ́yìn níbi ìwà àbàjẹ́ àti ìtọ́kẹ̀kọ̀ ìwà jáde láyé jáde. níbi ìzàká tẹ bá fún ẹ̀mí ìzàká kí ọ̀rọ̀ mi látò tìlù fàlàkọ́ ti fún bí mẹ́rin ni wà ní àgbẹ̀.

wọn bá ti torí òde bàtà rẹ gbòòrò àti lọ. ìyá àwọn bàbá sọ wípé ìwà ìlẹ̀kẹ̀lẹ̀ àdá kó lọ ìlà àmì wọn ní sábà bá ilé ìfowó ìlẹ̀kẹ̀lẹ̀ àdá àti ìlà pé tẹ bá dé hajj tẹ bá dé hajj fàlà ọ̀fọ̀ta wàlá fùsùn wà wàlá jìdá في الحج ẹ gbọ́dọ̀ ṣe yìnbá àìwò bí olóbi àìfọkọ bí olóbi bẹ́ẹ̀ àìwúwa àpò kí bẹ́ẹ̀ àìmọ̀tìyàn àìmọ̀tìyàn ìyẹn tí ó mọ̀ sí wàhálà bẹ́ẹ̀ ibi kan náà wọlé lọ́bí wà sílẹ̀ àmẹ́tì ara o. mẹ́tẹ̀ tàbí wọn bá papọ̀ ṣé ìwà náà lúwà kọ́ ìwà náà àwọn ọkọ̀ mẹ́lá mi yá dáa kọ́ ọ́ zòórí wàlá àmàlì bíi. فليس لله حاجة في عاية طعامه وشرابه ẹni bá dáwẹ̀ tí ọ̀wá fi ọ̀rọ̀ tí ọ̀dá rẹ̀ ọ̀rọ̀ ọkú ọ̀rọ̀ ìlú ìwà tí ọ̀dá kò sílẹ̀ ọlọ́run àti ìjọba òwò bùkátà ṣá ìjẹun àtàìfún rẹ̀ ajẹ́nu gbogbo àkáàmì ìsìlámù wa padà sílá rí bẹ̀. sọ̀rọ̀ wa iná ká làálà olùkẹ́. ìwà ẹ̀dí ẹ̀sìn tó mú wá ní ẹ̀sìn tó péjú ọlọ́run gbà lórí rẹ̀. Ìwọ àgbẹ̀bí àkùránì tó ń kà yìí tó fi ń lò tó kà yìí náà ni ìwà tó dàrú méjì náà wà láti wá dẹ̀kọ̀. Ọ̀la àjẹ́ pé ìṣẹ́ máa bẹ̀rẹ̀ pé níbo ni ànábì ìṣe máa kọ́ níbo ni ànábì ti rí ìwà tó dà yìí ẹ̀kọ́ yìí pé nínú àkùránì. Níbo Níbo ni ànábì ti rí ìwà tó dà yìí pé nínú ẹ̀sìn Islam àjẹ́ wípé ìwọ náà tó fẹ́ níwà tó dà ọmọ wọbo Al-Qur'an ọmọ wọbo àti ọmọ wọ ẹ̀sìn so ó bá ti kí òun lásìkò tó ń ṣe gbogbo ẹ̀ tó ń bá rẹ̀ tó ń ṣe ájú tó ń ṣe gbá tó ń ta òun tí wàá náà bá yí padà kí èsì àwọn àjẹ́ pé àwọn nǹkan yẹn ò tí ah, wọ́n lóòótọ́ òǹkà Al-Qur'an òǹkà òǹkà ìwà lóòótọ́ ìpàwọ́ ní àá pẹ̀lú ìdí wọn lè ka bọ̀ láti ojú oorun àná abẹ́ alábẹ́lẹ́ ìlú òkun olóòjò wọ́n lè àbúrò gbà. Tí èsì àrájọ́ pé òun kára rẹ̀ ni ìdílé ọkàn. Wà ní ìmọ̀kànlá àlá tó lè tẹ̀lé àná. Ọ̀rọ̀ ọba ní fọ́nà tó mú sí wọ́n lè ìwà fojú ara rẹ̀ rí. Wà kò àwọn owó rí.

òun ti mọ̀ nínú màá rẹ̀ fún ẹ ó ti mọ ẹni tó ti pẹ̀lú kù lójú ọ̀nà. ó sì lẹ ẹni tó mẹ́nà. ṣé kí wá ní àwọn ìfẹ́ mú jáde nínú tókàn àwọn afáà ní èsì ọ̀rọ̀ yìí. ìlà ọgbà na wà á lẹ́nu ìgbà gbọ́dọ̀ ẹni àwọn tó nù ó mọ̀ wọ́n ọwọ́ aláǹdè ní mọ̀tẹ́bí ó sì mọ àwọn tó ti tó ṣe o àwọn tó ń bàlẹ̀ ó fi ń pé pé àwa la mọ̀ ó sì fi ń dẹ́rù gba àwọn kékeré pé ọlọ́run ti ẹ̀mọ̀ wá pé kékeré làwọn. ẹ wá wo ìmọ̀ ó ń àwọn èyí pé ẹ lọ́wọ́ ọ̀gbọ́n pé bàtà wà á lè mú pé wà á lè mú olúwa álámù. àwọn àgbàdo àwọn sọ́dún pàdé bọ̀ lẹ́kẹ̀ẹ́ yẹn gbé àwọn ọ̀sẹ̀ tó tẹ́kọ̀ọ́ sí nǹkan lọ nínú mọ́jà. tó wà ní a ah, tẹ̀sílù nìyẹn a ilé yìí yára pé tàwọn ilé ìmọ̀ lápájá

nígbà tí àwọn àwọn àtàwọn ìlú ilé wọn ní ẹ̀rí pé ọ̀rẹ́ mi sọ̀rọ̀ mọ́ni hajj gbogbo ní sinimá tó bá gbé nínú lọ́la fún náà áàlìmù ẹgbọ́ ọba bá nílé ọba bákan wà á nínú bíbá ń bá làá sẹ̀bi yìí ọlọ́wọ́ bá ẹ lọ́ba tó ní máa mọ̀ sẹ́ fáwọn tó ti sọ wà wà á nínú mòtẹ́lì ó sì máa wọn tó mọ̀lá sẹ́ni ọmọ ẹ mọ̀ nàánú. òṣìṣẹ́ ni tí ọmọ ẹ tọ́ sọnù láti lọ́wọ́já sọnù àwọn báyìí tó kan wọ́n

abdullahi al-shimam ọkùnrin tí wọ́n mú ara nínú àmìnàdé tí ọmọ ìgbà kàtọ́ àbúrò dàlá tí wọ́n bá nàbí yìí tó ń mu sí ẹ̀jẹ̀ rẹ̀ ti fi sọ̀rọ̀ tí wọ́n nà lákọ̀ọ́kọ́ wọ́n tún mú ara ẹ̀kejì wọ́n tún mú ara ẹ̀kẹta èyí mu sí ẹ̀rẹ̀ kan kọ́kọ́ ah ìwé rẹ̀ burúkú wọ̀ ilé ọlọ́wọ́ ọmọ ẹgbẹ́ ṣépè e tí wọ́n sọ ìmọ̀tẹ́ni lọ́dọ̀ ànábì àbí tí ẹni tó fẹ́ gbé yẹ̀ sókè kò débi lu ó fi ààrẹ rẹ̀ pé hàn ah, ìmọ̀tẹ́ni ilé ẹ̀dá wa àdìsẹ́ náà ní nípa ẹnìkan ẹ̀rù kíkọ́ àhábìlì mẹ́jọ ọ̀sùn àbí tí fún rẹ̀ jẹ́ kí ni wọ́n sọ ni ń fa ń orí àmì ah, ìyá ọ̀nà sí ọlọ́mọ subhanahu wa ta'ala ìtọ́lá ara àhùn ìgbàdì ọlọ́mọ bá ó bu àwọn ará ní bá ní bá rí ẹran ṣe lọ mo forí mi mo ti forí jìyàn náà. ṣé mo rò sílẹ̀ ẹ̀rọ rẹ̀? mọ̀ ìdí òní sọ أصاب بهذا وما وجدت أحد من العلماء أن سبق ولا ذلك رحمه الله تعالى رحمة واسعة يا ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين الله سبحانه وتعالى فلا تطع المكذبين فلا

Àwọn òkú ọwọ̀ yìí wọ́n àìsàmì ńlá. Ó wù wá láwọ́ tó dé pàlórí inú àlùmùdáhálà. Àlùmùlátọ́fà wàlùmùjámálà wàlùmùláyánà. Wọ́n ó wù àwọn kèkòrí láwọ́ tó dé ìwà mẹ́bìká ló lè máa ṣe wọ́n rẹ́jẹ́rẹ́jẹ́ pàlórí inú àwọn náà ó sì máa ṣe ọ́ rẹ́jẹ́rẹ́jẹ́ padà. ìyẹn ní pé kẹ́lẹ́ o lè mọ ẹjẹ́ àwọn làwọn kí ló wà ń bẹ̀ ní sọ́ọ̀sì ní kí ni níwájú. èmi tọ́lá ọmọ ìwọ́n nìkan ṣe pòlítì ní mọ́sáájú ṣàtúrà náà wà náà wà wá dà nínú bàtọ́ wà dàtà sí ìrùn ààrẹ kíkà náà yàrá dúnà kùn ní báyìí ìwádìí kún kùfààrọ̀ hábàdà nínú ìyá àkókò. Fàáfú. Fàáfú ọ̀sán ọ̀hún àti àyàwó ọ̀hún ọ̀hún القرآن يفسر بعضها بعضا

lọ́dà ìjẹ́ tó láyé akọ́tẹ̀wọlé àmọ́kí ló lọ́rọ̀ yìí àbí ìrètí kò rántí mọ́tì ìrìnlẹ̀ àtúnlá àwọn àrètí báàbò mọ̀nà hadafa wọ̀nà rẹ̀ rẹ̀ hàbí. ọ̀rọ̀ ọ̀bá ni wọ́n ara ṣèfè yóò wù wọ́n bẹ́ẹ̀. wọ́n dà káríwá àdébìlẹ̀ máa ṣe wọ́n rẹ́jẹ́rẹ́jẹ́ àwọn wọ́n rẹ́jẹ́ bí àjọ ọmọ ẹgbẹ́ ẹ̀sìn ṣe nǹkan tọ́tọ́ látàbí yìí pé àríkà káyọ̀ ọmọ ìpèsè yìí o títí bá àfẹ́ gbọ́n tó fún wa owó wò ní sọ́kọ́tà lọ́gbọ́n tó wà lẹ́sẹ̀ bá lẹ́. Bí a pè tó ti tó sọ̀rọ̀ yìí pé bàbá ṣe lé ìdíẹ̀ wọ́n lè bára ṣe díẹ̀ àwọn èkó àpò èrò àbọ̀ wọ́n lè bára ṣe sọ̀rọ̀ wípé ọlọ́run bá sọ fún ànẹ́bì wípé tí ìlà àti ọ̀rọ̀ ọba ó mú wa ànẹ́bì dúró ọlọ́run ló mú ànẹ́bì dúró ọlọ́run ló ó bẹ̀rẹ̀ ìwọ náà ó kù díẹ̀ tí wọ́n náà ó bẹ̀rẹ̀ fi sọ́dọ̀ kí ni ó gbọ́ ànẹ́bì sì ni wípé ti dé àwọn wọ̀nyí ìfúgbọ́rọ̀ wọ sàádà tó fún yìí àwọn nílá àwọn ẹni pàtàkì nínú àkọ́rọ́jì ni wọ́n ń bẹ ilé ẹbọ ó ní àtúntà mẹ́ta tó kọjá wípé ní mẹ́ta òtún náà ti ti mẹ́ta kẹtọ́ wa láti lálẹ́kọ̀ọ́ ojúmọ̀ láti fi gbogbo ẹgbẹ́ bàbá àkàbí ń gbà rẹ̀ wọ́n jà lájà fẹ́ fi dé òbítí ọlọ́run agbẹ́mọ̀ ìrọ̀lù bẹ́ẹ̀ ni wọ́n bàbá ti kọ́ bọ́ torí kò sí ní fẹ́fẹ́ máa ṣe mùnádì kì í lé tó wọ́n làwọn ibi ń gbà rẹ̀ tó ti láwọn èèyàn lálá kò sẹ́ni yẹn kẹgbẹ́ mùnádì ti tọ́lá tó fẹ́ lè fà fún mi wọn kò fi àmọ́ méjì jẹra rẹ̀ kò sí tọ́fẹ́ yà àwọn gbà tí wọ́n dé rà nílẹ̀ àà pátákó mẹ́rin ọlọ́run àrùn. àwọn olówó dé àwọn ilé pàtàkì dé mọ̀lẹ́bìkì wọlé díje tí ayé kálukú ti máa rí yìí. nígbà bá rán rẹ̀ wọ́n bá lọ orí ọ. ìwọ ló kè ó mà bó lọ́tà. kí làwọn wò rẹ̀ tó fi débẹ̀ ọwọ́ ọ̀dùn kó lọ́kọ́ mẹ́rin.

Ọlọ́run ní wà nígbà ṣe bẹ́ẹ̀. Bàdá tó tẹ̀lé kúlà àìláàfin màhíì. Ọlọ́run ọba nígbà tẹ̀lé kúlà àìláàfin màhíì. Ẹni tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n máa búra. Àti òótọ́, àti irọ́, àti eré, àtọ̀rọ̀tọ̀ gidi tó gbẹ ìbúra yìí ṣe fèrè Ẹgbẹ́ bóyá ọmọ ẹ̀kúra sáà àláàfin ó ti dìde sí ẹ̀mọ́ bẹ́ẹ̀ ta ìpẹ̀lú aṣọ yóò gbìyà lórí. màrí ẹni tó jẹ́ pé ọkàn rẹ̀ ẹ̀kọ́ yẹn pẹ́rẹ́ ní kò ní ẹ̀mí tara o bá lọ ẹni ẹ̀kọ́rẹ́ bí ẹ bá ti síbi lọ apàdà pọ̀ wá di ìròyìn ta ló lẹ́ lára nígbà wọn kò هماز مشاء àwọn àfa àkọsọ ọ̀rọ̀ méjì tí ò jọra wọn lórí ilé tẹ̀gbà dáwọ́ inú mi kú lè fún mọ́já sí ìlú mọ́já hàmáàbí akọ̀rọ̀ mọ̀kàkiri wọ́n lọ síbi wípé ẹni tí ó máa búyà lẹ́yìn rẹ̀. hàmáàbí mọ́já parí àárín nínú wọn náà sọ̀tà ìgbà àmàzín olùlẹ́ni tí ń bú ìfúgbòdùgbò sílá. tó owó wọn sọ pé lúmọ́tà ni ó máa jẹ́ tẹ́lẹ̀ tó àwọn bàtọ́rù bàtọ́rù sọ pé lúmọ́tà ah, ni tẹ́lẹ̀ lúmọ́tà ni olójú tó àárín nínú àwọn àpá àti sọ́rọ̀. ṣùgbọ́n àkànlù bàtọ́rù pé ẹni tí ó máa bú lẹ́yìn rẹ̀ yóò máa sọ ọlọ́run ọba ní mọ́tẹ̀lé ńlá àláàfù àrẹ tí wọ́n ń búra tó ti sọ ìbúra di ara ọ̀rọ̀ rẹ̀ mahir ẹni tó jẹ́ pé ọkàn rẹ̀ ọkàn yẹpẹrẹ kò dẹ́nu ara rẹ̀ wò. àrẹ tí wọ́n ń sọ ọ̀rọ̀ bú nípa ìrẹ̀ lẹ́yìn. ẹni tí ò rí ọ̀rọ̀ kẹ̀kẹ́ tí ó mọ ẹgbẹ́ káàkiri ju àgbò irọ́ òfófó mọ̀ṣá ìdènà míì ọ̀tún ẹni tó bá ti ṣe sí yẹn la ọlọ́run wà ní ìgbẹ́ tẹ̀lé. Yàrá. Màná ìrìnàkọ̀ ìrìnàkọ̀ tẹ̀lé fi màná ìrìnàkọ̀ ìrìnàkọ̀ rẹ̀ rí pé kò sí dáadáa táwọn yẹn fẹ́ ṣe báyìí kò ṣe kò ẹni tó jẹ́ kótó tó wá fẹ́ ṣe nǹkan yóò kọjá là àfi olùyapọ̀ ọlọ́wọ́ bá irú ẹ̀sẹ̀ ló tẹ̀lé ó ti wòlé. Lákòóso pẹ́. Wàtú láwọn tó ti yá tó ti كتاب بنبيه مناع للخير معرض عظيم وكل بعد ذلك زنيم كل بعد ذلك زنيم وكل بعد ذلك زنيم وكل فضل غريب ẹgbẹ́ ẹgbẹ́ ó lé

ẹni tó jẹ́ pé àtàwọn èèyàn gbogbo ayé mọ̀ pé wọ́n mọ̀ máa burú ní ọ̀yàwó wọn ní lọ́sọ̀ àbúrò lọ́jọ́ ọjà ní sọ́wọ́dà ẹgbẹ́jọ́ náà wọlé ìtàwọn èèyàn fi mọ̀ nìyẹn àwọn bá ní ìtura àjẹjẹrì ìmù nìyẹn nígbà wọn nínú àwọn làwọn tó sọ pé rárá inú ẹ̀ náà ní wípé wọ́n dàbí bìyà ọmọ ẹ̀bì lẹ́yìn kí sọ ọmọ ọkọ àṣìlí àwọn àfá àwọn fún ọmọ lọ́wọ́ tí mo ti jáde láàárọ̀ rẹ̀ ṣá kákan iṣẹ́ lọ́wọ́já àgbàṣubú ti sáà ẹ̀dá àmọ̀kànlá burú ni kò lè bọ́ níbi ìmọ̀jẹ́ ọmọ àrè náà torí pé ẹ̀fọ́ pé ọmọ ilé tí bá ń tó wà sí ọmọ àrè ìbẹ̀rẹ̀ ojú ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ Yorùbá ni wọ́n ti sọ bẹ́ẹ̀. iṣẹ́ àwọn bá ọmọ àwọn ẹ̀ṣẹ̀ títí oda ibi tí ọ̀dà láti mọ ẹ̀bà ẹ bá kọ́wọ́ ọ̀rọ̀ ọmọ ẹ̀sìn lọ́jọ́ 98 nínú wọn tó rà jùlọ. ìní àfọ àwọn ọ̀pọ̀ náà ṣe àárẹ̀ na fi àtàkùn àbí ìṣòwò pé náà kò lè jẹ́ nà ọ̀rọ̀ wọ́n ń torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ọmọ ẹ̀sìn

àwọn afáàdé àkọ́kọ́ ni pé gbogbo ẹ̀ ń bá ti ní ìròyìn ńlá ńlá àgbọ́dọ̀ tẹ̀lé àgbọ́dọ̀ ti bí rẹ̀ ní bá táwọn fẹ́ pé gbogbo àti gbogbo àti èsì lápá rẹ̀ ẹ dàgbà pé olófòófó ni ká sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ dàgbà mọ̀ wípé kò gbọ́ ọ̀bẹ lọ́wọ́ ya ṣàkóso ìṣẹ́ ìṣẹ́ òun lẹ́gbẹ̀ẹ́ àti ah kó ti pọ̀ sí kúkúrú ìṣẹ́ rárá màdìlẹ́yìn ìrọ̀kọ́ ìlú ọ̀fẹ́ ahọ́n ẹlẹ́rẹ̀ láti ṣe dáadáa mi mọ́tẹ̀lẹ́mọ́ ẹni wọn mọ̀ wípé iná kọjá ẹnu àlà níbi ọba ti fẹ́ ṣe nǹkan ní bàbá rẹ̀ àfihàn ẹni wọn mọ̀ pé ẹ̀sẹ̀ níwá rẹ̀ ìwọ ìmutí sọ̀tọ̀ pé bàbá rẹ̀ torí wọ́n ní àfa àwọn àlùfáà lè tọ́lù ìdílé mọ́tò náà ẹ̀jẹ̀ láàrín. òní àmọ́ onírú ọ̀rọ̀ tó gba ìmọ̀ ọ̀dọ̀ rẹ̀ ni pé àlùfáà sọ fún yín pé wàkúlù wàkúlù. wàkúlù jàwọ́ gbogbo ọgbẹ́ tẹ̀yẹ̀ bá nílà ìlà lè rí wòsàn fún kíákíá. wọ́n tó wọlé kó tàbí ìwà abú. ìwòsàn rèé tí àfihàn bá bá mi lọ́kọ̀ọ́ kan ìlú. tọ́lọ́run sọ̀rọ̀ dị ìṣẹ̀lẹ̀ lásìkò ìmọ̀kan ti dị wọ́n tẹ̀lé àwọn tó ní èrò yìí làwọn òkú rẹ̀. ìjọ máa wù wọ́n ní jẹ́ mọ̀ pé ọmọ ìyá tó ọ̀dọ́ ló ní àwọn ọ̀dọ́ máa sọ bá mú sí náà bá mú sí náà bá àyà gbé sí wájú ọ wá gbé kó kìkì ẹ̀ ọ fẹ́ sí i. ó ti pẹ́ o bíá bí jáde ìgbàwọ́ ni àwọn bíi mẹ́tìmẹ́tì mẹ́rin àwọn ògbó ó ti pẹ́ ìrìn gèdè táwọn ti rò èyí tó kìlọ̀. Náà. Wàá dúró lọ́wọ́ tó lè yín náà. Ọ̀rẹ́ ẹni قال من كان يؤمن بالله واليوم الاخر فلا ياكل على مائدته بلعين الخمر ويوضع عليها الخمر ẹnìkan tó bá gbọ́lọ́gbọ́ àdúrà kẹyìn ọgbọ́dọ̀ jẹun lórí pèpéle tébù tí ọ ti wà lórí àwọn ọgbọ́dọ̀ máa ń jẹun ẹ̀dá gbọ́ tv ẹ̀bí mi ń jẹ ìbílẹ̀ ìfúbá mú lọ́jọ́ kámẹ́rà yẹn ẹ̀jọ̀ jìyà rẹ̀. tó ọmọ bọ́lá ní kẹfọ́ tẹ̀lé wọn òkúrọ́ àwọn ẹni tó bá ti ń bá rí ọ̀rọ̀ ọba ó nítorí áńkẹ́ nàìjíríà mẹ́rin bẹ́ẹ̀ ó kù fàtà sí farabalẹ̀ ìgbà kò lè rọ̀ ọ́rọ̀ bí lọ sí ìmọ̀ fún ìyá àbí yìí. kí ló mú ẹni yìí ṣe gbogbo táǹkì táǹkì yìí ṣàgbéta wọn ti mọ̀ fún ìyá àbí ẹ̀rọ ìgbẹ́ kúntù ìjìlá ńlá nínú àlùmọ̀ àwọn ìjà lòlò orí àwọn ọgbọ́n mi wà. ainihin farko a yare da kanya ya gane Ṣé àjọ́mà fún ẹ̀rẹ́ sí torí kí lọ sí ṣe ìṣẹ́? Ṣé àwọn mo jí ìtùkà ìjìlá ẹ̀lẹ̀lẹ̀ ìlú. Mo wá bọ̀ ẹni tó jẹ́ pé mo àpọ́nlé ìmọ̀ ló gbé wá ni mo

ìtumọ̀ tó ní wípé kí ló mú tó fi jẹ́ gbogbo òròyìn tá à ń sọ nípa rẹ̀ ọwọ́ pẹ̀lú tó fi jẹ́ pé ìjọ òfó káàkiri nípa rẹ̀ bíi wéèrè níṣe bẹ́tà wo oní ẹ̀mí tí ọba fún ní ọ̀rọ̀ ó ti fún láwọn ọmọ ìyẹn ló gbòòrò sí pé ẹ nípa ni ọmọ ní bẹ́ẹ̀ ọmọ wa náà nípa lórí àwa náà àtọwọ́ àtọmọ ẹnu kí ṣe gbọ́dọ̀ sọ. ọ̀gá ìgbà máa yẹ ọ̀rọ̀ mi ìlà tó ti lọ ayé ìhà ẹ̀rọ ọ̀rọ̀ mi ò yá wáyé. tàbí ẹjẹ́ ìdáná ní wọ̀n bàjẹ́ ó lè bá síwájú ẹ̀ lọ ìtọ́ wa pé ìdáná sàárẹ̀ àyàfíà tí wọ́n bá ti lọ ka ọ̀rọ̀ ọba fún. bọ́ọ̀lù àbẹ́rẹ́ kí ló lè àwọ̀ yìí yóò máa sọ pé ìsí ni wọ́n ń ta kùránì wọn ń ta òrìṣà àwọn ìsàjàpá àti ẹnu bu àwọn tó ti lọ tó ti lọ tó ti lọ. ìyẹn ló fi máa ń tó àgbàgbé orí owó dúkìá tó ní àtọmọ tó ní inú tẹ́fẹ́ tó má ti wá sọ̀rọ̀ náà wà fẹ́mi ìta àwọn ìfẹ́lẹ́ ìjọ àwọn ti ká ọgbẹ́ orí ìjọ. ọ̀rọ̀ kejì náà alùhìm àwọn afáà ní nǹkan ọba báwẹ̀ rẹ̀ wàrí ìdí

kò ní lọ́kùn yẹn lẹ́yìn òfófó ni ẹbí. dáadáa ètò owó ìyá ìpè tó fẹ́ kí èso láta. olùkọjá làílẹ́sẹ̀ ẹ̀mí ẹ̀mí ẹ̀gbọ́n ọmọ àrùn. gbówó ẹ̀ ti pọ̀ bá àtàwọn ọmọ rẹ̀. Kọ́lẹ̀ kó fi mọ́ náà. Ọ̀rẹ́ àti wà bẹ́ẹ̀ ẹgbẹ́ gbówó ẹ̀ ṣe pọ̀tọ́ àtàwọn ọmọ ẹ̀ tó yẹ kó fi mọ́ náà ó fi yàtọ̀ bìrì tẹ́lá ìfọwọ́ náà fún báyìí ó yàrá ìṣẹ̀lẹ̀ ń sọ ìṣàlọ́ ìṣẹ̀lẹ̀ náà tó láti tó ti lọ ibi láà bèrè sí wọ́n ti mọ̀ mọ̀gí rọ kí ló ṣe tó fi dìrọ̀ lọ́rọ̀ fi dìrẹ́ àwọn ìṣẹ́kẹ́ ń bẹ tí àti ìmù nínú àwọn àyàtì ṣùgbọ́n abẹ́rẹ́ ìkèkó ní pápápápápá tó ibi tí àmì ọdún ọmọdọ́ọ̀nù ó dín ẹ̀pọ̀ abiola nínú àwọn ẹ̀kọ́ jọ ó fún wa ní àgbèrè ìgbà tí à ń sọ yìí àtìgbọ́n fún ẹgbẹ̀rún ìmù wọ́n ti pé ẹni tó yẹ pé abúrú rẹ̀ ọgbà dúmọ̀ àtijọ́ máa lò وطبعا يقول صاحب وجلاله عقد بين لي ان شاء الله الواحد القهار اسال الله سبحانه وتعالى ان يبارك في الجنه ويتقبل هذا منا الا ولا كل شيء قدير والسلام عليكم ورحمه وبركاته. الله وبركاته Thank you. ọlọ́run fídíò mọ̀ ní ọlọ́run máa jẹ ọ̀gbẹ́ láíláí àbí aláṣùmánu wọ̀tara orí fún ẹ̀ ọlọ́run máa jẹ ọ̀gbẹ́ gbogbo ẹ̀ fún ẹ̀ náà àbí aláṣùmánu wọ̀tara fún ẹ̀ yóò máa pọ̀ sí i láàmú àwòlà wọlé àkúwọ̀ta ìlànà ọlọ́run á jẹ́ kú lẹ́bi ọ́.